Uh, mo kí wa mo kí yín eh, orúkọ mi ni comrade Pralegian Akínwùmí Ọláyẹmí nǹkan tí mo fẹ́ sọ fún wa lónìí nípa ọ̀rọ̀ eh, bóyá àwọn gómìnà wa well, supports the self-actualization or self-governance uh, southwest uh, Yorùbá Odua Oòduà nkankan báyẹn ṣe rí nǹkan tí mò ń ṣe mo fẹ́ kí bíi ìlanilọ́yẹ̀ ni lórí àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nípa òye tèmi ni mo ṣe ń sọ kó má kọ̀ dàbí pé bóyá all our effort will be fruitless. <coughs> kò sí gómìnà ìkéyìí nínú àwọn gómìnà wa ní south west tó máa sọpọ́ọ̀tì self actualization máa sọ ìdí ẹ̀ fún yín máa sọ ìdí ẹ̀ fún yín. kò sí nínú àwọn military àbí paramilitary tó máa support self-actualization yorùbá land àbí oòduà land máa sọ ìdí ẹ̀ fún yín máa wá tún wá sọ àwọn nǹkan kan mi ò ní fẹ́ kékeré gùn bó bá ṣe ń wá máa máa sọ fún yín tí mo bá ti ń rí news tí mo bá ti ń rí àwọn nǹkan kan tí mo bá rí pé lè máa sọ ẹ mọ̀ ìdí tí mo ṣe ń sọ so that gbogbo àwọn tí oh uh, comrade uh, alonge uh, that's fine that's fine mèmí náà máa sáré máa mọ́nítọ̀ yín eh, máa tó rẹ̀ máa sáré parí nǹkan tí mo fẹ́ sọ yìí. ṣé ẹ rántí látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ogun eh, eh, Boko Haram any military tó bá sọ yìí pé òun ò ní lọ jagun bóyá tí wọ́n bá sọ commanding officer bá ní ó yá ẹ lọ ẹ lọ ẹ jẹ́ ká lọ jagun tí ẹni ọfíìsà bá sọ pé ah, òun ò lọ nǹkan tẹ́ ẹ fi lé mi lọ́wọ́ yìí kò tó ọta tẹ́ ẹ fún mi yìí kò tó kí ló máa ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé wọ́n á kà sí mutiny and such officer will be sentenced to death mutiny nínú military àbí nínú paramilitary is is ẹ̀yẹ ẹ̀ṣá ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn is death sentence so nítorí bẹ́ẹ̀ àwọn military yorùbá uh, yorùbá military yorùbá paramilitary wọ́n ti sign nígbà tó ń paṣẹ pé àwọn máa wà lọ́yà sí federal government tí ọlọ́pàá bá wà níbẹ̀ tó bá ní láti lọ arrest bàbá tó bí lọ́mọ àbí ìyá tó bí lọ́mọ á arrest ẹ̀ tí military bá lọ fẹ́ lọ ṣe firing squad pé òun fẹ́ lọ pa àwọn tó máa àwọn tó ti sentence death sùn tó bá ń lọ tó bá rí i pé àbúrò òun ló wà ń bẹ̀ á yìnbọn fún un so that is iṣẹ́ tó gbà nìyẹn that's on one side àwọn gọ́vnà wa ò lè sọ́pọ́ọ̀tì eléyìí tí wọ́n bá tẹ̀ sọ́pọ́ọ̀tì underground wọn ò ní come out to support it you know why because federal government will protect every area of Nigeria gẹ́gẹ́ bíi pé àwọn ló ní kí náà ṣe anytime tí governor bá ti fẹ́ support wọ́n máa ṣe nǹkan tó ń pè ní wọ́n declare state of emergency ó jẹ́ agbára kan ṣo tí federal government lọ tọ́jú ó lọ tọ́jú ẹ̀ ni pé anytime tí any governor nínú ní ní state ẹ̀ tí ò bá ti lè manage security of life and property of people in that state tí anarchy bá ti fẹ́ wà òun ní agbára láti ṣe kíni láti declare state of emergency in that state kí ni ìtumọ̀ yẹn wá jẹ́ <laughs> mi ò ní kí ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀rọ tí mo jẹ́ hasim lè yẹ má bínú ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀ wọ́n máa yan military officer tó máa take over governance in that state tí ó dẹ̀ máa jẹ́ wípé wọ́n máa yọ níṣẹ́ wọ́n máa gbà kúrò gbogbo investment òun tó ti di pé òun fẹ́ di governor ó já ó ti ó ti pàbó ló já sí nìyẹn so governor ò ní jẹ́ fẹ́ jẹ́ kí irú yẹn ṣẹlẹ̀ then number two ni wípé currently àwọn governors ò ní agbára wọn generate owó tó láti run state wọn so they look up to the federal government fún àwọn owó tí wọ́n pín ní every month wọn ò fẹ́ jẹ́ kí yẹn kó stop because nǹkan yọkọ táwọn ń rí tó máa fi tó fi manage state wọn nìyẹn tá a bá ní a máa dá dúró lénìí ibo ni owó yẹn ti máa máa yọ gbogbo àwọn ọba tí ò support ẹ gbogbo wọn ló ń gba salary kí ọba tó lè support agitation Yorùbá land àyèsídà kó jẹ́ pé ó ní àní tó kò rí bóyá owó tó ń fún gan bóyá kò kí ń ná rárá ó kàn jẹ́ ọba tiẹ̀ ni ó wà empowered tí kò look up to any state or federal government láti jẹ́ kó ń rí owó gbà àsálárì gbà tí ò bá ti sí yẹn ń bẹ̀ kò sí problem but tó bá sì jẹ́ pé ó sì ń rí ó sì ń dúró de salary láti ọ̀dọ̀ governor àti ọ̀dọ̀ federal government they will definitely not support this agitation so àwọn nǹkan tí mo fẹ́ sọ ń sìn nìyẹn so uh, don't expect any governor don't expect any ọba kan sọ pé àwọn fẹ́ support the agitation pé kí Yorùbá land kó dá dúró I'm still saying that let, let's look upstairs uh, eh, uh, eh, elsewhere then nǹkan tí mo tún fẹ́ fi kún tó tó di pé mo stop lélẹ́yìí ìjà pé a fẹ́ dá dúró kì í ṣe Haúsá là ń ló yẹ ká bájà ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá sọ pé gbogbo fúlàní kó kúrò ní gbogbo yorùbá land kí gbogbo haúsá kúrò nínú ní yorùbá land still kò tí ì ṣó wípé a ti dá dúró kẹ máa lọ ní street kẹ máa rí haúsá àbí yíbò haúsá àbí fúlàní kankan ní street ìyẹn ò mí wípé yorùbá ti dá dúró then kì í ṣe pé a máa wá bá wọn jà a máa pa wọn a máa lù wọn òun ni a fi sọ pé a máa fi dá dúró náà please don't don't ẹ má jẹ́ ká nírú nǹkan báyẹn in mind ó ti yé wa the only people that can declare that òun ni àwọn Yorùbá uh, governors tó máa sọ lẹ́ni pé láti ẹni o àti dá dúró but wọn ò ní fẹ́ ṣe you know why the reason is life of uh, their life will be in danger because at àìmọ́mẹ̀ moment, máa sọ báyẹn the military tó jẹ́ ọmọ yorùbá ọmọ ọmọ yorùbá ni ọmọ ẹ̀gbá ni haúsá gbogbo wọn ìkan náà ni wọ́n àwọn gan ló máa àwọn yorùbá wa gan ló máa tó wà military àbí police ló máa ṣíwájú tó ma lọ attack irú governor bẹ́ẹ̀ adc ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ á gbébọn sí lọ́rùn pé ó oh yá you are under arrest so ìyẹn àfi tó bá yẹ pé kò lu ọlọ́pàá àfi tó bá yẹ pé kò lu ọlọ́pàá kò lo sójà kò rely lórí wọn for protection but tó bá fi lè jẹ́ yí pé ó ń lo ọlọ́pàá ó ń lo military ó ń lo gbogbo àwọn any any security adc ẹ̀ tó ń bá rédíò ẹ̀ pé ọ̀gá ẹ̀ ti declare pé òun ti dá dúró ní state yẹn arrest ẹ̀ gbébọn sí lọ́rùn kó dẹ̀ arrest ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sọ pé òun ò ní ṣe mutiny nìyẹn and he will be sentenced to death to over fail to do that. So, in God, so don't expect the governors, any governors, to say to support actualization of Ipeya on Federal Duro ni Odua. So, and please don't see that we move fẹ́ attack eh, Hausa, òun ni ogun ta fẹ́ jà. Tẹ́ no problem. That's if that is what you want. But don't see pé okay tí n bá yìnbọn fún Hausa àbí tí mo bá yìnbọn fún Yibo àbí tí òun ni mo máa fi show wípé kì í ṣàwọn lè fẹ́ bá jagun please change ẹ change orientation yẹn ẹ eh, lè yìnbọn fáwùsá kẹsàn pé torí ẹ fẹ́ dádó lẹ ṣe yìnbọn fún ẹ òun lè fẹ́ bá jagun náà tẹ bá fẹ́ bá jagun tẹ bá fẹ́ jagun àwọn military and paramilitary lè máa dojú ìjà kọ nìyẹn because àwọn ni agents of government wọ́n máa lò pé ó yá ẹ lọ ẹ lọ attack àwọn people yìí and then how many gun gun war uh, gun war eh, eh, àwọn uh, àwọn uh, gun uh, war machine lẹ́tí ní how many jets how many anti-craft gun lẹ́ní ẹ̀mọ̀ tí tó máa ti fẹ́ wá yàgbẹ́ bọ́ǹbù lẹ́yìn lórí tẹ máa fi já tẹ máa fi já ìbọn wọn yẹn kúrò tẹ máa fi já plane wọn àbí jet fighter jet wọn tẹ máa fi já. Ja mélòó lẹ́ni ṣe lè fi oògùn já ẹ kí nígbà tó bá ní kí ẹ kí fighter jet kó wá kó wá kó wá drop bombs sí orí wa ní bóyá ní ẹ south west eléyìí tẹ́ ẹ máa fi jábọ́ mélòó lẹ́ni ìbọn mélòó lẹ́ni don't don't forget àwọn tẹ́ máa bá jà ẹ má ẹ má fi sentiments sí wípé ah ṣebí ọmọ Yorùbá ni ìwọ tó wà ní army ṣebí ọmọ Yorùbá ni ìwọ tó wà ní police náà nǹkan tí wọ́n sign tó bá fẹ́ sọ pé fẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni á resign ni kúrò ní military á resign kúrò ní police á ní òun wá fẹ́ join at that time military àwọn uh, federal government àwa pè yín sí wọ́n á rí yín gẹ́gẹ́ bí rebel tó bá ti dé level yẹn wá ní àwọn rebel so àwọn military ti federal government wọ́n á máa wọ́n á máa kúrò nínú iṣẹ́ wọn wọ́n á máa join ọmọ ogun rebel so ẹ ti di rebel against the federal government nìyẹn so àwọn rebel yẹn wọ́n á sọ fún yín pé wọ́n wọ́n béèrè fún káwọn dá dúró so but don't forget the fact that pé any state government tí ò bá ti condemn nǹkan tẹ̀ ń ṣe ni at that point wọ́n á rí gọ́vnà yẹn rí pé kò ṣiṣẹ́ ẹ̀tọ́ wọ́n á gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ military will take over and tí military bá ti take over military will take over every aspect of governance ní state yẹn ni ẹ wá fi ojú gbà tí military ṣì ń rúlu wa ní nàìjíríà every street you see police van and eh, the military van every street wọ́n á wọ́n á declare um, um, eléyìí tó máa ń pè ní eléyìí tó máa ń eh, curfew wọ́n declare curfew lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lè declare curfew twenty four hours wọ́n lè declare curfew for uh, seven days a month of so tẹ bá téèyàn ogun lèèyàn máa mọ̀ èèyàn ò kí mọ ìparí èèyàn ò kí mọ ibi tó máa lọ èèyàn ò kí mọ bó ṣe máa lọ so let this be on the record fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ agitate ẹ put this into what you are doing tẹ bá ti believe pé àti ní nǹkan tó tó láti face all this no problem ọmọ yorùbá ni mí i support everything every other person bá support but pé mo ṣe ń support yín náà i still have to let you know what is to come ṣètìgbọ́ i wish you best of luck orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Pralegian Akínwùmí Ọláyẹmí kò sí nǹkan tí mi ò lè tí mi ò mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí so nígbà tí gbogbo one million people bá sọ pé ẹ jẹ́ àṣẹ báyìí ìgbà míì wà máa ń pè àbí kí n sọ̀rọ̀ àbí kí n má sọ̀rọ̀ a lè gbéra ń sìn kí one million people kó lọ báyìí ká dẹ̀ lọ kó sínú kòtò ká dẹ̀ perish but tí a bá ń lọ tí ẹnìkan bá tẹ̀lé tẹ̀ dúná tí kòtò bá lọ wà níwájú ńkọ́ wọn náà ah, ó dẹ̀ rí sọ o ok ẹ jẹ́ ká gbé nǹkan báyìí dání in case abatẹ̀ wàá rí kòtò ńwájú à á lo nǹkan báyìí láti fi cross ìtumọ̀ nǹkan tẹ̀mí ń ṣe fún yín nìyẹn so mi ò ní kẹ́ máa agitate mi ò ní kẹ́ máa béèrè nǹkan tẹ́ fẹ́ but nígbà tá a bá ń béèrè nǹkan tẹ́ fẹ́ ẹ jẹ́ ká kí máa sọ nǹkan tó likely láti ṣẹlẹ̀ so when you are asking for uh, governor kó ṣe báyìí governor ò ní ṣe because kò fẹ́ lose opportunity tó ní owó ní ọlá ní ipò ní gbogbo ẹ̀ ní kò ní fẹ́ kó gbà lọ́wọ́ o ti òye wa ìkànnì ẹ̀sọ́ wọn ní sọ gbogbo àwọn lọ́balọ́ba àwọn tó ń ṣiṣẹ́ tó ń gba owó lọ́wọ́lọ́wọ́ báyìí ìkan tó ń sàn ó ti dìbà wọn láti support yín kò ní jẹ́ kí wọ́n support yín tó má máa support wọ́n á resign ni wọ́n á resign ni wọ́n á lè fi support gbogbo àwọn tó ń pè pé àìkẹ́ agitation ó ti di èlò ni wọ́n ti fi sínú àpò yín láti jàjà fún kínní ó ti di èlò ṣé hundred million náà ti send now don't forget ẹ máa ń send owó ṣé di Nigerian bank yẹn náà ni wọ́n máa lò ṣé báǹkì the same bank náà ni eh, CBN will freeze your account so what else do you want to how else do you want to take over all these things so can you share no? Can you share by ẹnu then please the issue prefer attack ẹ̀yà kankan no I want kọ́ ni I want kọ́ ló No máa determine pé ẹ separate a ẹ separate no please so don ẹ jẹ́ ká ẹ jẹ́ kí orientation wa kó kó kó lọ according to nǹkan tẹ́ fẹ́ ṣe so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé ó tún tí n bá tún ti rí nǹkan tó ń bá tún ti rí bí afẹ́fẹ́ nǹkan tẹ̀ ń sọ tó ṣe bá ti ń fẹ́ tí n bá tún rí ah no eléyìí kọ́ báyìí kọ́ so màá tún I will see come so thank you very much everybody and eh, tó bá ṣe ṣe ṣètò àwọn tó wá tó jẹ́ ẹ̀mú màfíà ẹ̀ eh, àwọn tó wà ní ibi ipò ẹ̀ eh, pé a fẹ́ separate yìí kíní kan tún put into consideration nǹkan tẹ́ni sọ ṣé ká tún wò báyìí ṣé ó ṣeé ṣe báyìí ṣá sọ ọlọ́run á ràn wá ó dàbọ̀.